ká má pààrọ̀ kò fẹ́ bọ̀ tábàkọ̀ máa rò dáadáa àwọn obìnrin náà yàtọ̀ ń jẹ lórí ọmọ pọ̀. Hmm. lóòótọ́ lóòótọ́ irú èmi ń sìn tó bá béèrè lọ́wọ́ mi pé inú bàbá mi àti ìyá mi mo láìkì ìyá mi ó máa ń ṣẹlẹ̀ lóòótọ́ nìyẹn hmm. bọ àwọn case tá à ń sọ obìnrin míì wà tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ju gbogbo nǹkan lọ láyé ìwò but very rare. very very rare. now now we are talking about mo wá ní example kan èèyàn kan wà ní Sagam precisely àwọn oníyàwó kan ọ̀kọ̀ọ̀kan ni ọkùnrin tó fi gbogbo ọjọ́ ayé christian ni wọ́n tó máa sọ pé ìyàwó mi ọkọ mi ó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́ sin àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ ó ti wá dàgbà ìyàwó yẹn máa lọ ṣọ lọ́jọ́jọ́ ọmọ nílùú òyìnbó wọ́n á fi bàbá yẹn nìkan lẹ̀ sílé nítorí pé àwọn ọkùnrin máa ń sábà dàgbà ju obìnrin lọ láfíríkà ká tó fẹ́ra wa bàbá yẹn ti dàgbà ń sìn ìyá yẹn tó ti wá ní ọkùnrin kékeré tó ń fẹ́ tíyà ẹ̀ bá ti wá èmi sọ èmi sọ no example èmi sọ. ọ̀gá bello kí lẹ́yìn rí sí i well um, nǹkan tí èmi rí sí ọ̀rọ̀ yẹn èmi rò pé ó gbọ́dọ̀ balance àwọn obìnrin tó bá ń sọ wípé ó yẹ kọ́ kí ọmọ fẹ́ràn àwọn ju bàbá wọn lọ àwọn gan náà nífẹ̀ẹ́ ọkọ wọn nítorí pé kí ọmọ tó dé ọkọ náà kọ́kọ́ fẹ́ràn. ẹ ṣe sá. ọkọ tó ń dẹ̀ wá fẹ́ràn yẹn kò yẹ kí ọmọ kó gbà lọ wọn nítorí pé ó yẹ kán mọ̀ wípé ó pẹ́ ó yá ọmọ gan lọ nífẹ̀ẹ́ lòmíì. ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà. ó lọ fẹ́ràn ẹlò bójú obìnrin ni ó lọ fẹ́ràn ẹlòmíì bójọkùnrin náà ó lọ fẹ́ràn ẹlòmíì hmm. ìwọ àti ìyá yìí náà lẹ máa tún wà pọ̀ títí lọ́jọ́ alẹ́ àwa ti ń rí sáǹpù. Hmm. Hmm. ọ̀rọ̀ àgbà nìyẹn ọ̀rọ̀ àgbà bí òṣèlú rẹ̀.